وقلت بأن الإيمان له تعريفات عديدة وخاصة عند الفرق المنتصبة إلى الإسلام وأنهيت كلامي بتعريف الإيمان عند أهل السنة وقلت بأن تعريف تعريف الإيمان جمعت خمسة لونات وهو الإيمان بالجنان أو الاعتقاد بالجنان والقول باللسان والأمل بالأركان يزيد بطاعة الرحمن وينقص بمعصية الشيطان واليوم بإذن الله أبدأ ببيان شامل حول أركان الإيمان والركن الأول هو الإيمان بالله وما أدراكم ما الإيمان بالله هو الاعتقاد الجازم والتصديق الذي لا يعتريه شق أن الله موجود وأن له الربوبية والألوهية وله الأسماء والصفات التي ليس لها فيها ليس لها لأخي شريك ولا شبيء عباد الله للإيمان بالله ثمرات عظيمة وفوائد جليلة ومن ضمن ثمرات الإيمان بالله أنه يغرز محبة الله وتعظيمه في قلب وبهما يعني لمحبة الله وتعظيمه يقوم أمره وينتهي عنا يقوم بأوامر الله وينتهي عن نواهي عز وجل وبه يكون الإنسان سعيدا في الدنيا والآخرة وأن الإيمان بالله يقذف في النفس التواضع فلا يكون متكبرا ولا يغتر بالشيطان أن ما به من نعمة من نعم الله بسبب فطنته ومآرته أو علمه قال الله عز وجل وما بكم من نعمة فمن الله الثالث من هذه الفوائد أن الإيمان بالله ينشئ في قلب المؤمن العزة والألف والعفة لأنه دائما يقرر في قلبه أن الله هو الملك الحقيقي لكل شيء وأنه لا نافع ولا ضار إلا هو قال الله تعالى وإن يمسك الله بضر فلا كاشف له إلا هو وإن يردك بخير فلا راد لفضله يصيب به من يشاء من عباده وهو الغفور الرحيم adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba atọ́rọ ìkẹ́ àti ìgbé ọlọ́run fún anẹ́nuwa Muhammad gbogbo àwọn ará ilé ànábì àwọn sàhádà rẹ̀ gbẹ́ni tí ó ń tẹ̀lé ìlànà ànábì tó fi ọjọ́ gbòǹde alkiyama abẹ́rẹ́ kó fi ìtẹ́sí atọ́rọ yìí kó fi kárí wọn. kótópà tí mo ṣe káyìn níbí a sọ̀rọ̀ nípa ìgbàgbọ́ tó aṣàlàyé ìgbà tí ń jẹ́ ìgbàgbọ́ pàtàkì jùlọ ní ọ̀dọ̀ àwọn ẹgbẹ́ oríṣiríṣi tó wà nínú Islam bí àwọn múrùjíà bí àwọn khawarij bí àwọn mu'tazila èyí táwọn ti gbẹ̀yìn òun náà ni ìdí ń jẹ́ ìgbàgbọ́ lọ́dọ̀ àwọn ahlu sunnah wal jamaa'ah àwọn aṣáláyé pé ó kó nínú márùn-ún náà ló kó sínú òun náà ni al-i'tiqad bil-jinan kéèyàn láti ọkàn ìgbàgbọ́ sínú ọkàn yẹn. والقول باللسان يوم توجع لنا والعمل بالأركان يوم نريك يرايا يوم الشيب أو أن ينقص بطاعة الرحمن أو يزيد بطاعة الرحمن كما اللي قلت يا بنت الأشياء الله وينقص بمعصية الشيطان أثمان تكت يا هو الشيطانية الشيطان نعم بإذن الله رنقى الإيمان نلقى ما بالوني إذن نقى يبقى alákọ̀ọ́kọ́ nínú orígo ìgbàgbọ́ òun náà ni al-imanu billah ìnígbàgbọ́ sí ọlọ́run tó afẹ́kùnkùn kí ní ń jẹ́ bẹ́ẹ̀ bákan náà àwọn àǹfààní wo ní ń bẹ ní abẹ kéèyàn ó ní ìgbàgbọ́ sọ́lọ́run tó bá ní èèyàn ní ìgbàgbọ́ sí ọlọ́run òun náà ni al-i'tiqadu al-jazim wa tasdiq alladhi la ya'tarihi shakkun ni torí kéèyàn gbà yẹn yá kó jòkó sínú ọkàn yàn ní jíjòkó tó ṣe pé iyèméjì ò ní máa ṣẹlẹ̀ sínú ọkàn yàn anamọ amawuju dóòlù kí ọgbà pé ọlọ́wọ́n ọba ọba ti ń bẹ̀rù ọba tó wà lọ́wọ́ rẹ̀ eré ọgbọ́dọ̀ dàrú ọgbọ́n yàn ọgbọ́dọ̀ débi pé tí mo padà rí ni pé kò sọ́lọ́hún tó ẹni yẹn kò mọ̀ tí ń sọ ni kó dára lójú ike ọlọ́run ọba ti ń bẹ ni ọkàn ṣoṣo ni bákan náà anilẹ́lẹ́ òròbó bí yà gbogbo nǹkan tá à ń pè ní òròbó bí yà àwọn iṣẹ́ kí máa ń ṣe òun nìkan oṣù náà ni máa ń ṣe wẹ́lúwẹ́lú yíyà ìjọsìn òun nìkan oṣù náà ló ní wọlé wíl máa owó sífà àwọn ìròyìn tó dáa àwọn orúkọ tó dáa olùwọ́ba ló ní tí nǹkan mẹ́tẹ̀ẹ̀ta yìí bá pé níbi ìgbàgbọ́ yẹn ìdí ní pé yẹn ti ní ímánì sí ọlọ́run ọba nílé yìí tábà ní pé yẹn ti ímánì sí ọlọ́run síwájú kí tó máa ṣe àlàyé rẹ̀ akẹ́wọ̀n pé àǹfààní wo ni máa ń fẹ́fẹ́ tó bá ní ímánì sọ́lọ́run tí a bá ní lápájá yìí ọgbọ́n ọlọ́run gbọ́ kí ni oore tí ó máa ṣẹlẹ̀ tó ń tọ̀ ọ̀run àwọn kọ́ni pé ẹni yẹn tí ìbá jẹ́ ẹni tó ní ìgbàgbọ́ yẹ kó rí tuma àbàtà wọn ìwọ̀ta àwọn ìmà fílkàlì yóò fi ìfẹ́ ọlọ́run sínú ọkàn ènìyàn ènìyàn fẹ́ràn ọlọ́wọ́ ọba rẹ̀ ènìyàn ọlọ́wọ́ bó tóbi lọ́kàn rẹ̀ ntí mo wá ń tìyàn sí ni pé ó tìyàn síbi kéèyàn máa tẹ̀lé àṣẹ ọlọ́run ọba náà kí o sì máa jìnnà sí nǹkan tó bá ní kéèyàn máa ṣe ẹni tó bá ní fi ọlọ́run kò jùlọ tó bá ní kẹ́nìyàn náwó kókò sókè kó yọwó jáde ẹ̀rọ ibi tẹ́ẹ̀fì máa ní pé kò ní máa ṣe nǹkan tọ́lọ̀ bá ní ọmọ ṣe ntọ́lọ̀ bá ní kó ṣe yóò yára yóò sì máa ṣe bí ẹ bá ti wá dé báyẹn irú ẹni yẹn olóúnjẹ àtàyìn olórí ilé ẹ̀dá nù ẹni tó ṣoríire láyé nù ẹni tó ráyé gbé nù ẹni yẹn oríire rẹ̀ yóò jẹ́ dandan láyé oríire ó sì jẹ́ oríire kò jẹ́ tẹ̀ ní ọjọ́ gbẹ̀ndé alkeyama àkọ́kọ́ àǹfààní tí máa ń ṣẹlẹ̀ fún yàrá yóò fẹ́ràn ọlọ́run ẹni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo ẹni bá nígbàgbọ́ tọ́lọ́run ẹni tó bá nígbàgbọ́ tọ́lọ́run yẹ́kùbìfù fi nọ́fì sàwádùá ẹni yóò ní tẹríba nínú ọkàn ọkàn ẹni yẹn ìtẹríba wà ń bẹ̀ fàlẹ́ ayẹkùlù mọ́tẹ́kẹ́bìrọ̀ ẹni yóò ní jẹ́ onígírímọ́ńká yẹ̀ dá kò ní máa gbà tán jẹ́ pẹ̀lú tànjẹ́ èṣù èṣù onírí mú látara pé kíni yóò ti yé gbogbo orí tọ́lọ́wọ́n bá bá ṣe fún òun ọlọ́run ló ṣe é ó wu ọlọ́run ọba ní i yóò mọ̀ pé ọgbọ́n òun ò débẹ̀ làákà ìrún ò débẹ̀ kódà kíìlì òun ò débẹ̀ kódà kóòtù rẹ̀ ò débẹ̀ tó yóò yẹ nìyẹn ẹ tó bá gba ọlọ́run ọba gbọ́ àǹfààní tí màá ń ṣẹlẹ̀ jẹ́ nìyẹn nìyẹn tọ́lọ́ ni wọ́n máa fi kún mi ní ìmọ̀tín fámìlì wà gbogbo ìdẹ́ra tí mo bá fún yín èmi ni gbogbo ìdẹ́ra tí wọ́n bá tẹ́ ẹ bá ní èmi ni mo fún yín ni mo fún yín irú ẹ tó bá rí náà yẹn ẹ ní rí kó di olówó kó di ọlọ́lá kó tó máa sálẹ̀ ká kó máa sátẹ̀lé àfáwọn jálàbí kankan àkiri kò ní sátẹ̀lé àfáwọn jálàbí kankan àkiri kódà tí bá ń sátẹ̀lé tẹ́lẹ̀tẹ́lẹ̀ njọ́ tí ìgbàgbọ́ ọlọ́run tí tawhid al-imanu billah tó bá ti jòkó sínú ọkàn rẹ̀ tó gbọ́ yé kò ní sátẹ̀lé ẹnìyẹn káàkiri máa torí ó mọ̀ pé ìwọ gan-an ò lè ṣe kankan fúnra rẹ bèrè níta tí kò ṣe fóònù ṣẹ́rí àìní ìgbàgbọ́ ń fi ìyá jẹ àwọn èèyàn àwọn èèyàn lówó wọ́n lọ́lá kódà tẹ́ bá wọ àìsí tí ń darí ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà nípò àwọn tó wà nípò àìní ìgbàgbọ́ ní ń fà á torí wọ́n máa jẹ ẹrú fáwọn kan ni àwọn tó ti ń jẹ ẹrú fún yìí àwọn tí wọ́n máa tì wọ́n síbi tí ọ̀dà ni àwọn tó lọ sí ìdókòpò sí wọn lọ́kàn rẹ̀ tí wọ́n tó bá jẹ́ ńlọ ṣì ẹ bá ẹnìyẹn lẹ́nu tó ṣe pé kò ní ríra rẹ̀ kò ní jọra rẹ̀ lójú gbogbo kí ọlọ́run tó bá ṣẹlẹ̀ sí ó gbà kọ́lọ́ náà ló fún un ìtẹríba ẹni ìmánu bẹ̀là ìmọ̀ tó fi sínú ọkàn yàn alẹ́ ìzà ìmọ̀ jẹ́ kéèyàn ó ní ìmọ̀ pàtàkì ẹ̀ ní ara rẹ̀ wẹ̀lú ùlùpà ikọ́ ẹ̀gbin ìmọ̀ni ni máa ń fà wọlé ìfà ìkórè ní níjànú ìmọ̀ni ni máa ń fà fún yàn tí ẹ bá nígbàgbọ́ sọlọ́run wà á kóra rẹ̀ ń jánu ò ní jẹ́ ẹni tí yóò máa lọ lè yẹpẹrẹ ara rẹ̀ torí pé kíni yóò jòkó nínú ọkàn rẹ̀ pé Allah huwal malikul haqiqi wọ́n lọ gángan wọ́n lọ́ba tó ní òun lọ́lá gángan òun ni àṣẹ ń bẹ sí ọwọ́ rẹ̀ gangan gbogbo nǹkan ọ̀dọ̀ rẹ̀ lọ́wọ́ lánàáfi ọ̀hún wọ̀lẹ́ ọ̀dọ́rùn ìlàwà ẹnìkan ò lè ṣoore fún yàn ẹnìkan ò lè ní kábúrò kànyàn àfọlọ́wọ́ba ni ọlọ́wọ́ba tó ní alukur'an sọ́dọ̀tò Yunus àyà one oh seven tó ní wà ní yẹn fàlàkà ṣífẹ́lẹ́wò ìlàwọ̀ ìtàn tó lè dín fún àfihàn nìkan wọ̀nyí yorùbá ti kẹ́rì xeyìrì fàkóòrè ni wọ́n fẹ́ kọ́ kọ̀ọ̀ olùwà ní falára tẹlifọ́pì ìtàn tó lè dá padà ṣe ànídékòrè wọ́n jẹ́ tiẹ̀ kò sóńtọ̀ yusibu bi iman yasha min ibadi en to ba wo Ọlọ́run Ọlọ́run fún ní orí rẹ̀ wa huwa al-ghafuru rahim lo na ni ọba tí ó máa ń ṣàforíjì tó máa ń kẹ́ ẹ̀dá yẹn ni pé gbogbo ìta ń sọ yìí ẹni tó bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ ní kíní yẹn ó mójú òkú sínú ọkàn rẹ̀ kò ní gbà pé ayé kan ó lè fún un nípò ayé kan wọ́n lè lé òun kó lórí lórí ipò wọ́n lè lé orí tọ́lọ́ ti fún un lọ kọ́lá ní ní orí ọmọ ṣẹlẹ̀ sí yóò ti máa ní òun dúpẹ́ fáwọn ayé òun dúpẹ́ fáwọn àfà mo dúpẹ́ fáwọn àgbàlagbà sáwọn ni àwọn ni wọ́n fọ́ ní nǹkan nìyí ọlọ́run bá ló fún ọ ọlọ́run ló fún ọ so kódà yóò tó gbàgbọ́ pé ìlú yìí ìlọrin ah, ìlọrin lè bá tèèyàn jẹ́ ìlọrin lè ìlọrin ìlọrin tẹ́tẹ́ bá ń sọ báwọn oríṣiríṣi túmọ̀ ni wàláyé tó bá ní imáyé kò ní báwọn dúró èdè báwọn tí ó bá ti sọ yóò ní irọ́ ni kò sí ìlọrin kankan sí kan irọ́ ni irọ́ ni ìdẹ́rùbà ni ìkórẹniláyàjẹ ni sẹ́nìkan lágbára jọ lọ́wọ́ bá lọ ni ní máa ń sọ pé láti jọ ilé à ń sọ bá ti máa ń sọ lọ́rin yìí náà ni tí lọ́rin bá lágbára ni ẹ̀ka ti pa wá àmọ́ ikú wo sí lọ́wọ́ ẹnìkankan kò wà bí yíyí wa bíbí ayé wọn ò sí lọ́wọ́ ẹnìkankan ikú wa ní sí lọ́wọ́ ẹnìkankan bí gbogbo ẹ̀ lórí wa nínú ẹni yàrá yàrá bíà ọkàn yóò balẹ̀ bàjẹ́ bó bá lówó rẹ ó gbádùn owó rẹ bó lọ́lá ó gbádùn ọlá bó ń jẹ ó jẹ pẹ̀lú rọrùn àmọ́ wọn tó bá ti gbà pé Ìlọrin Ìlọrin tó ẹni tó bá ní ìgbàgbọ́ sọ́lọ̀ wọn bá ẹni yẹn alìmánu yẹ́bùnì fi qalbihi quwwatal azima ìmánu máa ń jẹ́ kéèyàn ní ìdàmúre tó lé ìdàmúre tó lé wal iqdam ala al tó bá fẹ́ máa bá a lọ ó bá nǹkan yẹn lọ pé ń ṣe nǹkan yìí dáadáa tó fẹ́ ṣe yìí ń ṣe kọ́ tó fẹ́ ṣe yìí ń ṣe tó tó fẹ́ ṣe yìí ń ṣe ni. wọ́n lómi yóò wọlé o yóò máa wọ pé ayé ń ṣe òun ayé òun ayé òun ayé ayé ń lé tó lọ léwé náà. ó má dààmú ara yíya illa asma òǹtàmẹ́yìntòmùwà orúkọ burúkú táwọn yẹn kàn sọ ni àǹtọ̀wà àbá ìkùn má àǹtọ̀wà kò sí nǹkan kan fún irọ́ lásán ni ìní náà ń kà ní ẹ ìní kan kátà ní ìní àkàdí ìní kan irọ́ ni irọ́ ni wọ́n jẹ́ àtàn iye ara wa jẹ mọ́ àìmọ́ iye àkàdí wọ́n lè rànlẹ́ bá wa tàwọn ẹ̀ kò mú un kò sì mú un náà nílò tán kò mú un kò sì ní mú un náà ni àìmọ́ iye fìrà kò ní mú un ó lè kọ́ wọn ọ̀yà wọn ọ̀yà náà ni ẹ̀ àwọn olùdíje tọ́lẹ̀ ọ̀ tó ní ní akọ́mọ àlùlọ́mọ nǹkan sàyà aláya eré náà ni sàyà ẹ wà gbá kókó ń yálà bí fọlọ́gùn ó ní ọmọ yẹn náà dúró ní kò dúró ní àwọn bàbá rẹ ti kó nǹkan ti la ìṣètánì tó ti fi dàyẹ lẹ́rù nù tó òun náà ti kẹ́ ẹni tó bá ń jẹ́ ẹni tó ní imán yóò lu kọrí sí nǹkan tó bá fẹ́ ṣe kò ní nírẹ̀wẹ̀sì nínú ọkàn torí ó mọ̀ pé bóun ṣe ń ṣe yìí ọlọ́run náà ló lè kún un bóun lè ṣe tó bá kan náà tí ò bá wá rí ṣe náà wàláhì kò tún ní ní kò ní ní ìbànújẹ́ torí ó ti pé wàláhì ọlọ́run ní ọ̀bọ̀ sínú kọ́dà Allah wa ma sha'a fa'al ìmá nínú àǹfààní tí máa ń bẹ fún yàrá ní tí ó ṣẹlẹ̀ sí ẹni tí ò gbọ́ ìmá nìyé tí ó ti lọ lè kó sínú kànga àbí kó pa okùn so ẹni tó ní imán yóò ti túnmọ̀ fi atẹ́gùn náà báyìí pé tọ́ alhamdulillah kọ́dọ̀rù ọmọ ṣe àfààní so imán ni ma mú yàdé bẹ́ẹ̀ imán ni ma jí kéyìn orí bẹ́ẹ̀ ṣe so ọlọ́wọ́ bá ọba tó lálẹ́ ga ó ní watawakkal ala al-ayyi alladhi rahim alladhi yaraka hina taqum wa fi sajidin olúwa ní ẹni tó bá nígbàgbọ́ èmi ọlọ́run ọba ní tí mo jẹ́ ọba al-aziz ar-rahim ibò ní olúwa tawakkal ala al-hayy alladhi la yamut ọlọ́run ọba lẹ́nu yóò fi ara lé ọkàn rẹ̀ ó mọ̀ balẹ̀ lé tó tó bá ṣe nǹkan yóò pé ọlọ́run yìí innahu kana bi hafiyyan ẹni tó bá ní ìgbàgbọ́ orin tí ó mọ̀ ṣẹlẹ̀ sẹ́ni yẹn ni pé ينزئ ربه عن مشابهة المخلوق يوم فلان وبارما يوم فلان وبو جويدا إما لما جكن يقول سيرين إما لما يولون وجويدا ẹ̀dá kankan ọjọ́ ọlọ́run kò ní í gbé ìròyìn ọlọ́run kankan fún ẹ̀dá rẹ̀ kò ní í gbé ìròyìn ẹ̀dá kó fi ròyìn ọlọ́run ọba ọlọ́run ọba ní fàtọ́rì sàmà ọ̀hádìí wọ́n ọ̀rùn dè olúwa ní èmi ni mo dá sọ́nà àtìlẹ́lẹ̀ جعل لكم من أنفسكم أزواجا ومن الأنعام أزواجا يضرأكم فيه ليس كمثله شيء وهو السميع البصير إيمان ما يقول لك يا àǹfààní tí ẹ máa ń jẹ níbi ìmọ̀nà yóò yí ọ pé ẹ̀ẹ́dẹ́ èèyàn ní ọjọ́ ọlọ́run bá ní bàbá alágbájá yé àwọn àgbàlagbà nù àwọn yóò mú láyò lẹ́yìn rẹ̀ ìmọ̀ ìjọba ọ̀gbẹ́ irọ́ ni kò sẹ́ni tí ń jẹ bẹ́ẹ̀ kò sẹ́ńtì ń yẹ yóò mú láyọ̀ mẹ́ni lọ́dọ̀ ọlọ́run kò sí ó ń tọ̀ ìmánì ni ó ti kó yí ọ pé à ah, ọlọ́run ló lè ní kí nǹkan máa ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ kò sí ó ń tọ̀ tó nìkan máa ṣí nǹkan tó máa ṣe nísìn àbá tó ìmánì ni máa ń fún yẹn ní gbogbo àwọn nǹkan báyìí bákan náà al-iman al-hayat at-tayyiba máa jẹ́ sáyé rèé ìṣẹ̀mí ayé yẹn ó dùn wàlà ayé tó rọrọ̀bà ìṣẹ̀mí ayé tó rọrùn kò ní ìdìbò lówó ó lówó ẹlòmíì tí yóò ti máa ṣe wàhálà káàkiri ẹlòmíì sì lówó ọkàn ló ti balẹ̀ táwọn yẹn bá rí wọn ti owó ń bẹ lọ́wọ́ eléyìí ìsì lówó lọ́wọ́ tó iman ni mo ń ṣokùnfà rẹ̀ ọlọ́wọ́ bá pẹ̀lú al-Qur'an ó ní man amila salihan min dhakarin aw untha wa tí wàá ní gbogbo ẹni tó bá ń ṣiṣẹ́ rẹ̀ tó ní ìgbàgbọ́ múmìnù tó jẹ́ múmìnì tó ní fàdà náà ṣe yá nínú hayatan tayyiba ní suratul Nahl aya 97 olúwa ní ẹni yóò ṣẹ̀mí rẹ̀ ẹni yẹn hayatan tayyiba ayé tó má ayé tó dùn tó rọrùn náà lẹ́nu yẹn wọ́n ṣe kò túmọ̀ pé yẹn lówó kò túmọ̀ pé yẹn wà lórí ọlá. amẹ́ni tó wà lérí owó wà lérí ọlá kò sì lálàáfíà kò sì gbádùn tó sì mọ lẹ́nu léwu káàkiri náà ni. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه وبعد ومن فوائد الإيمان بالله أنه يكون سببا لدخول الجنة وأنه سبب للأمن الدائم المستمر في الحياة الإنسان كما قال الله عز وجل الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم أولئك لهم الأمن وهم مهتدون هذا قصة لهم كي أتيجي لهم كما محمد ní àwọn orí tó ń bẹ fún kéèyàn jẹ́ ẹni tó nígbàgbọ́ tọ́lọ́run òun náà ni pé ó máa ń jẹ́ kí ìfọ̀kànbalẹ̀ ní gbogbo ìgbà àtọ̀sán àtòru gbogbo àyè tó bá wà nínú yàrá rẹ nírìn àjò ní nílé ní ìmọ̀ sọ́lọ́run ìmọ̀ ní kéèyàn ní ìfọ̀kànbalẹ̀ yìí máa yẹ kí èèyàn lọ́fọ̀ kàbalẹ̀ ni tẹ̀bí bá jáde nínú yàrá rẹ̀ báyìí tó jáde ẹ̀wọ̀n bí ẹni pé yóò lòun ti bọ́ sí òun ti bọ́ sí gbogbo ọwọ́ ayé àmọ́ nínú yàrá òun yìí ọwọ́ káwọn gbogbo ìtọ́láǹtì kọ́bà àwọn nínú yàrá wọn pé tí mo wà ní yàrá níbi ah ẹnì kan ò lè kojú mi bẹ́ẹ̀ àwọn tó bá jáde bọ́ta ẹlòmí ó gbà pé tíkẹ́ kan bá sí lára òun ọwọ́ káwọn àmọ́ nígbà tí nǹkan bá ti wà lára òun ọwọ́ òní káwọn àìnígbàgbọ́ ni wọ́n ń ṣèyàn bẹ́ẹ̀ ìgbàgbọ́ kò síbi tó wà ọkàn rẹ̀ ọ̀balẹ̀ kò sáyè tó wà kò sí délé kó tó ní nínú nǹkan yìí wà láyé ni ní àjẹ́ kan kan ó ti mọ tààtì rẹ̀ ni. irọ́ ni àtìsímá òǹsànmẹ́ ìtumú à ètò ìdẹ́rù ni àwọn àjẹ́ mo ní kí n ẹ̀jọ́ wà ìgbòlàjẹ́ ẹ̀jọ́ wà bàbá tó bí rí pé mo ní ó rà gan ìbí tó ń bèrè mo lè láfẹ́ àìmọye ìjọba náà jọba ní nígbà tí wọ́n sọ wọn pa alájí dẹ kí mi náà mọ kíní yìí kíní yìí rọ ní bẹ́ńdì alájí rẹ wà láì ó parọ́ rọ ní bẹ́ńdì ah, ah. rẹ náà gan àtọ́kù tọ́dún méjì ní wọ́n mọ́ ní ní wọ́n mọ́ ó sọ bẹ́ẹ̀ fún ìbáyìí frankly ni ẹni tí ó bá mọ jìnnìjìnnì nǹkan òun wọ́n máa ń rí rẹ jẹ máa ń rí rẹ jẹ tó kéèyàn ó ní ìgbàgbọ́ ìyún ní fọkànbalẹ̀ láyé ìṣọ́ ọlọ́run ọkàn rí ọbalẹ̀ òní di gbẹ́rẹ́ kankan òní di dúdú kankan ó lajẹ òní di ọṣẹ dúdú kankan nǹkan kí díẹ̀ báyìí náà lọ́kàn ṣe ọlọ́run tó máa fi sọ rẹ̀ sọ wọn àti káàrùkà nẹ́bí sọ́lọ́ wọn wà lẹ́wọ̀n sẹ́lẹ̀ ṣẹ̀ṣẹ̀ rí ọ̀rọ̀ iman láwùjọ yìí a nídìí rẹ̀ tó ní agbára ẹbọ ti pọ̀ jù ẹbọ ti pọ̀ jù ẹbọ dúdú ẹbọ funfun ẹbọ pupa gbogbo ẹ níbẹ̀ ní Ìlọrin yìí gbogbo ẹ sẹ́ni bẹ́ẹ̀ lọ́rin yìí pẹ́gbọ́n wọn lẹ́gbọ́n fúnfún àwọn náà ni àwọn ẹlẹ́gbọ́n nánkàlí nánkàlí ojo wàtàwàtà wàtà túbù kìíní kan wàtà sáwù lè mímú wàtà ìjálù sí ìní yá tí anẹ́bí lọ́nà kọ́ nílé yìí jìbìrìlù kún aláwò fáyà kúrù tí jìbìrìlù kàkà àtọ́ lọ́run kankan náà ni wọ́n ni ẹ̀bọ̀ gbá bó ti lọ rẹ kẹ́tẹ́nu bẹ́ẹ̀ ni tàwọn onídùúdú yìí náà tó náà tún bẹ̀rẹ̀ kẹ́kẹ́ àwọn ajó àwọn oníkiri àwọn onípupa àwọn oní ọlọ́kùn oníkiri gbogbo oníṣiríṣi gbogbo ọmọ lọ́nà wa dà síbẹ̀ gba àtàfà àti ọmọ kéwù gbogbo wọn. tó ẹ̀sùn ní tó pé ẹ wá ẹ wá tó o jíkẹ́ bó dínú gbàgbọ́ wọn o yìí dídì ẹ bọ wọn máa ń sáfẹ́ bọ tiwa ní ọlẹ́ ìkẹlẹ́ ọmọlẹ́ àmúlò àwọn ni wọ́n ní fọkànbalẹ̀ fọkànbalẹ̀ tó kí làwọn pè ní alìmánu bi rububiyyatillah. ìní ìgbàgbọ́ sí ọlọ́run kí ní jẹ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ pé ó ní ìgbàgbọ́ sọ́lọ́run níbi àwọn iṣẹ́ rẹ̀ tí máa ń ṣe yóò dá ọ lójú pé kò sí kankan tó lè ṣe kò sí ẹ̀dá kankan tó lè ṣe kí ni ṣe ọlọ́run òun náà ní alikọ́lìkù olúwa ní dẹ́dà olúwa ní fúnni lọ́mọ olúwa ní fi ẹ̀mí lẹ̀kọ́ máa ọlọ́run ajá ẹ̀dá ń gbà míì yóò sì gba sínú oyún yóò sì ní àmọ́ òun wáyé òun. ó sì ní ọmọ yẹn ó sì fẹ́ oyún fẹ́ ọlọ́run dá àmọ́ kò ní wálé ayé ọlọ́run àti dá yóò ní yóò délé ayé àmọ́ kò ní ṣe òun ní gbé wọlé ayé yẹn ara ẹ̀ṣẹ̀ ọlọ́run ní gbogbo ẹ mi ò ríbi tí yẹn tó ń kí sí ọmọ o yẹn tó láyé ó lè wá jẹ́ pé ìyá tó wá ránjú wọ ìyá ìgò tiẹ̀ bímọ kò tiẹ̀ lóyún rí tó ń gbúdọ̀ àwọn sábà yìí mùsùlùmí kí ọmọ ọ kàwé o ríṣẹ́ ọmọ ní ilé yìí náà wà láì ilé wa gbóná ni ilé yìí tutù ni ìgbogbo olùdókòtò tẹ̀ máa ń pè kí ilé yìí wò ló gbóná àbúkà bàbá yẹn lọ bàbá wo bàbá tó ń bọ ọmọ kẹtù ń ṣe o bàbá tó ọmọ rẹ̀ ó kú tó bí oníbìyàn kẹtù bàbá tó jí ní nǹkan gbé tí mo fi tanu wá gbé yín nìkan yà yín tẹ́lẹ̀ ìbá ní á ìrìn ọ̀dà rẹ̀ pé kí ni mo rí lọ́wọ́ lọ́wọ́ ní àwọn aláìhájí èmi kọ́ bá èmi kọ́ bá ó ní ọ̀dà rẹ̀ pé kìnní ní òsè òun náà tó ní àwọn aláìhájí kọ́ ìmọ̀ parẹ́ bóyá kìnní ní òsè ẹ̀rì àbáwọn lẹ́yìn ní kò sí nǹkan tí ọmọ. tẹ́wọ̀ sanra wa jẹ́ ẹni tó bá súnmọ́ kìnní yìí wà láyé wà kódodo ní sọ. tó ọlọ́run bá ti tẹ́ tó nígbàgbọ́ pẹ̀lú àwọn iṣẹ́ rẹ̀ tí màá ń ṣe olúwa ní ń dẹ̀dà òun ní ń pa ẹ̀dá ìgbà tó bá wù náà ni ó tó máa bọ̀ wá ẹlòmíì mo ìtọ́lẹ̀ kan àti kékeré ní ti padà sọ́dọ̀ ọlọ́wọ́ bá rẹ̀ ẹlòmíì ojú dàgbà kódà ẹlòmíì yóò tó dọ́ ọmọ kékeré padà níbi àgbà tí ó dà gbèsè ọlọ́run ni kò sí kankan sòyẹ́ gbọ́dọ̀ gbà bẹ́ẹ̀ pé iṣẹ́ tí mo ń ṣe aliridak arizikì kó pọ̀ kó kéré lọ́wọ́ ní ṣe ọlọ́run kan máa ń ṣe fẹ́ lómi pé kí ó ti pọ̀ arizikì yàn pọ̀ arizikì ó sì máa lérí owó nìkan lọ́wọ́ máa dáríṣìkì ọmọ fún yàn lọ́wọ́ máa dáríṣìkì làákàyè fún yàn kọ́dọ̀ ọlọ́run máa dáríṣìkì òye fún yàn ẹlòmí wọn arzikí ọ̀rọ̀ ní ìjà ọ̀lẹ́ yìí ń sọ ọ̀rọ̀ tó ń bá sọ̀rọ̀ tí máa ń fún àwọn èèyàn ní orí rẹ̀ tó pọ̀ nù orí tó bá ti fi máa yẹ ṣá ní ìyá máa yẹ ṣá ẹ̀wù máa ń dáhùn tó bá wù mí máa ń dáhùn tó bá wù mí pípẹ́ nìkan kan ọ̀ka tó àwọn mùsùlùmí jẹ́ ká tún ọkàn wa ṣe jẹ́ ká tún ìgbàgbọ́ wa ṣe nítàtìlera yìí ṣe nìyẹn nítàtìlera kè á máa wọ̀nù bí èèyàn bá já nígbàgbọ́ ẹni wọn lọ ẹni bí ẹni tó fún ìdàgbé á mà wàláhì wàláhì ẹni yóò lọ ju kankan kí ni wàá nà ọkàn rẹ náà mọ̀ nípa fọkàn yí padà kó mọ́ nígbàgbọ́ sí má ẹnu tó kàn lọ lọ́nu bá. ولما شاء في ودود هواء لكشي يوا لكشي الفعلين اللهم انظر الإسلام والمسلمين وذل شرك المشركين ودمر أعداء الدين اللهم كل مع ولاة أمورنا واجعل لهم بطانة صالحه يا رب العالمين اللهم اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وتوفنا مسلمين يا رب العالمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار قوموا